ẹ̀sìn mi dé mi ò mọ̀ pé mo lè débẹ̀ o mo yàn lógo òun ló jẹ́ ń sọ pé àtìlẹ́yìn kojú má mo yàn lógo àtìlẹ́yìn kojú mọ́ ti mo yàn lógo àtìlẹ́yìn kojú mọ́ ti mo yàn lógo bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kájọ máa yin atìnílẹ́yìn tí ojú òní tì wá kájọ máa yìn lógo kí tí wọ́n máa kí yín kó àmójúbà àkọ́tún ètò wákàtí ọ̀rọ̀ àṣẹ ẹ pẹ̀lú bàbá mi Israel Olúwaṣeun Akínwándé Ọlánàbàjò lèmi jẹ́ ẹ sì mọ̀ pé tá a bá ti dé báyìí lórí Kaftan Television Yorùbá ẹ ní gbogbo ọjọ́ ìsinmi tá a máa ń wá ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ àṣẹ ó ti balẹ̀ sí ojú móhùnmáwòrán yín náà nìyẹn eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ àṣẹ tó máa mú gbogbo ogun ọjọ́ pípẹ́ ọjọ́ ayé yín tó máa mú fẹsẹ̀fẹ́ náà ni bàbá wa náà ti wà ń kálẹ̀ wọ́n ti wà ń digbí báyìí lórí ètò ẹ ti mọ̀ pé wákàtí ìyá ìyá rọ́mọkẹ́ lọ bá mi pé ìyá fúnkẹ́ wá ó yá kájọ wá ṣe ètò tèmi kẹ́ wá gbàdúrà kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó máa mú kí ayé yín kó sì tún wá máa tẹ̀síwájú àtiwájú sí i bàbá wa ẹ kú kalẹ̀ lórí ètò ẹ káàbọ̀ sá ẹ sá ẹ ra sa. ọlọ́run á máa tì yín lẹ́yìn. àmì jésù ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. àmì. gbàdúrà fún Kaftan TV. lórúkọ jésù wọn máa lọ síwájú. àmì jésù. òkè òkè òkè òkè lórúkọ jésù ni wọ́n máa lọ. àmì jésù. iléeṣẹ́ yìí ò ní jóná o. àmì jésù. agbára ọlọ́run ó máa wà níbẹ̀. àmì jésù. agbára ọlọ́run á tún máa tì ẹ̀yin náà lẹ́yìn. àmì jésù. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé mo gbàdúrà mm. fún yín yóò dára fún pé lónìí ọlọ́run máa tú yín sílẹ̀. àmì ah, jésù. nítorí pé a kọ́ wípé hmm. àwọn tó gbẹ̀kẹ̀lé olúwa wọn dàbí òkè síónì tí a ò lè ṣí nídìí. àṣẹ olúwa ló léyìí wípé nítorí pé a ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run hmm. alààyè lónìí ọlọ́run máa tú yín sílẹ̀. àmì jésù. àǹtí ọlá nítorí àkókò torí a tún máa gbàdúrà bá ṣe gbàdúrà last week. àwọn èèyàn ní testimony o. ìwọ náà múra kó lè ní testimony tiẹ. o lè ní ẹ̀rí. ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ àǹtí hmm. ọlá àwọn èèyàn kàn ń jẹ́rìí ohun tọ́lọ́run ṣe hmm. bí ọlọ́run ṣe jí wọn dìde bó ṣe jí iṣẹ́ dìde hmm. ọlọ́run ṣe testimony ṣá pọ̀ lọ́pọ̀lọpọ̀. ìwọ náà lẹ́nìí kó múra láti gba testimony tiẹ nítorí pé lẹ́nìí ó máa jẹ́rìí tiẹ àmì jésù. torí àkókò wa àǹtí ọlá. yes sir. èmi nǹkan tó lọ́n fẹ́ bá a sọ ni pé ìtúsílẹ̀ láti òkè wá. ìtúsílẹ̀ láti òkè wá. ìtúsílẹ̀ láti òkè wá. Hmm. ta lè ẹni tó ní ìtúsílẹ̀. Hmm. a lè ní ìtúsílẹ̀ nínú ẹbí. Hmm. wọ́n máa ń di ẹbí odidi ìdílé kan. wọ́n máa de wọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá a tún ṣẹlẹ̀ sí màmá a tún ṣẹlẹ̀ á hmm. wá di pé ó ti di ìdè hmm. ó ti wà nínú ìdè hmm. ó ti dè wọ́n ó ti dègún ìdè ní a lè di orílẹ̀-èdè eh. orílẹ̀-èdè lè ní ìdí ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni sà àkójọpọ̀ àwọn èèyàn wọ́n lè ní ìdí ìtúsílẹ̀. Hmm talent tó ní ìdí ìtúsílẹ̀ kò sẹ́ni tí ò ní ìdí ìtúsílẹ̀ ẹni tó wà nínú ìdè eh. ẹni tó wà nínú ogun ẹni tó gun ń jà ẹni eh. tó wà nínú wàhálà ẹni tó wà nínú àìsàn ẹni tó wà eh. nínú àìní ah. ó ní ìdí ìtúsílẹ̀ ẹni tó wọ̀ mí ẹyin mélòó ló ní ìdí ìtúsílẹ̀ lọ́sàn yìí èmi ní ìdí o tó o bá ti ní ìdí ìtúsílẹ̀ kó o jókòó kó o máa wò mí àwọn ìdẹjọ gbàdúrà àjọ máa gbàdúrà èmi mọ̀ pé ọlọ́run ń bẹ láàyè ó ní èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ń bẹ láàyè ó ń bẹ láàyè èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ń bẹ láàyè síbẹ̀. ọlọ́run mi ò kú bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni kò sùn mm. olùgbàlà ni bẹ́ẹ̀ ni olùdáǹdè ni tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ìtẹ́ ní ìdí ìtúsílẹ̀ àṣẹ ọ̀rọ̀ kìíní rèé olóṣèlú lórúkọ jésù ọlọ́run máa tú yín sílẹ̀. àmì jésù. ìdáǹdè láti láti òkè wá ìwé psalm thirty four nineteen mm-hmm. ẹ bá mi kà ń bẹ̀ jọ psalm thirty four nineteen eh, kí ni nǹkan tó sọ mẹ́yẹn. ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo. ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo. ṣùgbọ́n olúwa gbà á nínú gbogbo wọn. èyí ló ní pé olúwa gbà á kúrò nínú gbogbo ìpọ́njú rẹ̀. bí nǹkan tí mo sọ ni pé mo mo mo jẹ olóòótọ mo jẹ olódodo mm. ìyẹn ò nídìí wípé òye ò sọ yìí pé kó o má ní ìpọnjú. bẹẹni sà. o tún wá sọ mẹyìn ó ní ọpọlọpọ olódodo gan ni ìpọ́njú pọ̀jù fún hmm. olódodo gan ni ìdánwò pọ̀jù fún. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ bi yín ẹ̀ṣẹ̀ wo ni bàbá wa Abrahamu dá hmm. kó tó di ipò la ìlàkọjá kọjá. kábíyèsí. bí ìlàkọjá ẹ bá ṣe tó bẹ́ẹ̀ ni ògo ẹ ṣe tó. Hmm èèyàn máa ń rin ìrìn àjò ògo nínú ìrìn àjò ògo ogun ògo wà ń bẹ̀ kálímù sòtò ní àbá bẹ́ẹ̀ ni ogun ògo wà ń bẹ̀ àṣẹ jáde lọ́sàn-án yìí hmm. ìrìn àjò wo ló ń rìn tó wá di ogun mú ẹ lọ́wọ́ tó fi ayé rẹ sínú ìdè tó bá rí àmì ṣe agbára ọ̀run tú ẹ sílẹ̀. àmì jésù. ìdáǹdè. Hmm. láti òkè ó ní ọ̀pọ̀lọpọ̀ hmm. ní ìpọ́njú olódodo ṣùgbọ́n bó ṣe pọ̀ tó hmm. olúwa ṣe kí ni ó gbà á kúrò nínú gbogbo ẹ̀ àṣẹ olúwa kejì rẹ o olúwa o èmi ò fẹ́ mọ bí ogun tó ń là kọjá ṣe tó ó ṣe pọ̀ tó ọlọ́wọ́ ní ọlọ́wọ́ ẹ̀ kò lè yé eyín nǹkan tí mo ń là mi ò fẹ́ kó yé mi eh. ṣùgbọ́n mi ò fẹ́ mọ bó ṣe tó agbára ọ̀run tú ẹ sílẹ̀ lọ́sẹ̀ yìí ah, ọ̀pọ̀lọpọ̀ ni ìwé Luke chapter five thirty one hmm. ó sọ nǹkan kan mẹ́ Jésù sọ fún wọn mẹ́ ó ní wípé ẹni tí àárẹ̀ tí ó yá kò hmm. ní ìdí dókítà ṣùgbọ́n ẹni tí àárẹ̀ ọ̀yá òun ló ní ìdí kíni. ló ní ìdí dókítà èyí túmọ̀ sí wípé ẹni tó wà nú ìdè ló ní ìdí ìtúsílẹ̀. bẹ́ẹ̀ ni sà. mo sọ lẹ́ẹ̀kan wípé ìdè ẹbí wà hmm. ìdè orílẹ̀-èdè wà ìdè àkójọpọ̀ èèyàn wà Hmm. ìdè èèyàn fúnra rẹ̀ náà wà àìmọye àwọn èèyàn tí ayé ti dè wọ́n dé lomi wọ́n dé tògótògó wọn jẹ́ orógo lò. luke five thirty one. bẹ́ẹ̀ wọn jẹ́ orọ́nà lọ. jésù dáhùn ó wí fún wọn pé. jésù dáhùn ó sọ fún wọn wípé. àwọn tí ara wọn dá. ẹni tí ara ẹ̀ dá. kò wá oníṣègùn. kò nídìí oníṣègùn kò nídìí paracetamol kò nídìí physician kò nídìí. bí kò ṣe àwọn tí ara wọn kò dá. ẹni tí ara ẹ̀ ò dá ló ń wọ́nà ìtúsílẹ̀ káàkiri ló ń wọ́nà bí ara ẹ̀ ṣe fẹ́ yá káàkiri. bẹ́ẹ̀ o. èyí túmọ̀ sí wípé ẹni hmm. tó wà nínú ìdè ló ní ìdí ìtúsílẹ̀. Hmm. tálẹ́ni tó dẹ̀ lè tú ẹni tó wà ní ìdẹ̀sílẹ̀ bí mo ṣe ọlọ́run ọ̀gá ògo àṣẹ jáde lọ́sọ̀ yìí wípé nínú ìdè tí ayé fi ẹ́ sí agbára ọlọ́run kó tú ẹ sílẹ̀. àmì jésù. ta lẹni tá a dè hmm. ẹni tó lógo. bẹ́ẹ̀ ni sà tálẹ́ni táàdè hmm. ẹni tó lọ́jọ́ ọ̀la kábíyèsí tálẹ́ni táàdè hmm. ẹni tí ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ tálẹ́ni táàdè ẹni tí sàtáàni ti rí wípé yé hmm. ẹni yìí ó máa dójú tì òun lọ́jọ́ ọ̀la ta lẹni tí ayé fi sínú ogun mm. ẹni tó ní ọlá ẹni tó ní ọlà mm. ẹni tó ní ògo ẹni tó ní ọjọ́ iwájú òun ni ayé fi sínú ogun òun ni ayé fi sínú ìdè nínú ìdè wo ni ayé fi ẹ́ sí nínú ìdè wo ni ọ̀tá fi ẹ́ sí ta lẹni tó sọ pé ò ní jẹ́ èèyàn nígbà tó wà nílé alààyè ta lẹ́ni tó sọ yí pé ò ní rúgo tiẹ̀ lò hmm. ta tó sọ pé ò rọ́nà lọ ta tó sọ pé ò rí tiẹ̀ ṣe hmm. tó bá rí àmì ṣe lọ́sọ̀ yìí agbára Ọlọ́run kó tú ẹ sílẹ̀ sílẹ̀. àmì ah, jésù. ìdè. ìdè. ìtúsílẹ̀ láti òkè wá. ẹ̀yin ò lè rí ìtúsílẹ̀ bí kò ṣe pé ó wà nínú ìdè. bẹ́ẹ̀ ni sà. ẹni tá a dè ló ní ìdè ìtúsílẹ̀. bẹ́ẹ̀ ni. ẹni tó wà nínú ìdè ló ní ìdè ìtúsílẹ̀. bẹ́ẹ̀ ni sà. èmi bẹ jésù lọ́sàn-án yìí. kábíyèsí. wọ́n ń dè ẹlòmíì nítorí ìṣerere. Hey wọ́n ń di ẹlòmíì nítorí ọlá hmm wọ́n di ẹlòmíì nítorí pé wọ́n ti rí ọjọ́ ọ̀la ẹ̀ hmm. àṣẹ jáde lọ́sàn yìí ọ̀nà wo ló fi dì ẹ́ hmm. irú irinṣẹ́ wo ló fi dì ẹ́ irú wọ́n di ẹlòmíì wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi di ẹlòmíì hmm. lórúkọ Jésù agbára Ọlọ́run ó tú ẹ sílẹ̀. àmín Jésù. ìwé Exodus yes, sir. Exodus chapter seven chapter three ìwé exodus chapter three tábàkà látòrí keje títí dé orí kẹjọ israeli wà nínú ìdè exodus chapter three israeli hmm. ó wà nínú ìdè íjíbítì wọ́n wà nínú ìdè wọn wọn ò lè jẹ nǹkan tó fẹ́ jẹ wọn ò lè lọ ibi tó fẹ́ lọ bí wọ́n ṣe lágbára tó bí olóhùn ṣe bùkún wọn tó nílẹ̀ íjíbítì wọn ò lẹ́tọ̀ọ́ sí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọn hmm. àìmọye ọmọ ẹlẹ́ran tó ń jẹgungun káàkiri ọmọ aláṣọ tó ń wà kísà káàkiri òun ló lògo ṣùgbọ́n hmm. ayé òjò orógo ẹ̀ lò hmm. nítorí kíni nítorí pé wọ́n ti fi sínú ìdè. ee láti ẹsẹ̀ keje àbí. ẹ bẹ́ẹ̀ ni mà. olúwa sì wí pé. olúwa wí pé. nítòótọ́. nítòótọ́. èmi rí ìkánjú àwọn ènìyàn mi. màrí kàbá sàkádà olúwa rí ìkánjú àwọn ará ìsírẹ́lì orí ìlàkọjá wọn orí nǹkan tí wọ́n ń là kọjá orí hmm. ìyà tí egypt fi jẹ wọ́n orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. àwọn ènìyàn mi tí ó wà ní egypt. yẹ bẹ́ẹ̀ ni. mo sì gbọ́ igbe wọn o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ yẹn mm. èèyàn tó wà nínú ìdè òun ni jésù ṣe sọ mẹ́ yẹn wípé mm. ẹni tá rẹ̀ ẹni tá rẹ̀ dá mm, kò ní di dọ́tọ̀ ṣùgbọ́n ẹni tí àárẹ̀ ò dá ó gbọ́dọ̀ tètè wábi tó ti máa kẹ́ ẹ gbà mí o nǹkan báyìí mo ló ṣẹlẹ̀ o mo ní ìdí ìtúsílẹ̀ o Ísírẹ́lì ké pe olúwa ó wò ó pé agbára àwọn agbára àwọn ò tó nǹkan láti kúrò nínú ìdè yìí ó wò wò pé ta ló lè jà fáwọn ó ké pe olúwa pé olúwa ìwọ ò bá jẹ́ gbà wá kúrò nínú ìgbè kí nìkan tó lúwa sọ mbẹ yẹn. ó ní èmi sì sọ̀kalẹ̀ wá. ó ní èmi ti gbóhùn yín o mm. èmi ti rí yín nínú ìdè yín o mm. mo rí yín nínú ìṣòro yín o mm. olúwa ní pé èmi sì sọ̀kalẹ̀ wá láti ṣe kí ni. láti gbà wọ́n lọ́wọ́ àwọn ará íjíbítì. láti gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn ará íjíbítì. láti mú wọn gòkè. láti mú wọn gòkè kúrò nínú ilẹ̀ tí wọ́n wà láti mú wọn gòkè láti mú wọn dé ilẹ̀ ẹni tó ń ṣọ̀fún wàrà àti kí ni àti ọ̀rọ̀ ọ̀rá fún oyin hmm. kí ni nǹkan tó ṣẹlẹ̀ mẹ́yẹn àwọn Ísírẹ́lì wọ́n ké pe ọpẹ́ Ọlọ́run hmm. ó lè gbà wá o ó hmm. lè gbà wá o Ọlọ́run wa tí a wà ń sìn ó lè gbà wá o wọ́n wà nínú ìdè ìdè pé kọ́ máa lè jẹ ìdè kọ́ máa lè mu ìdè kọ́ máa jẹ nǹkan tó yẹ kó jẹ israeli alákíkanjú alágbára ẹni tí ọlọ́run tó ti súre fún wọ́n wá wà nínú ìdè wọ́n ń ṣiṣẹ́ bí hmm. ẹrú wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ bí erin wọ́n ń jìjẹ ìlérí hmm. wọn ò lè jẹ nǹkan tó fẹ́ jẹ hmm. tó fẹ́ jẹ wọn ò lè jẹun tó wù wọ́n wọn ò lè jẹ nǹkan tó yẹ kó jẹ wọ́n wá ké pe olúwa olúwa wá gbóhùn wọn ó lóun ti rí ìpọ́njú wọn òun ti rí ìlàkọjá wọn òun sì ti sọ̀kalẹ̀ láti mú òkú ònú ìpọ́njú àṣẹ jáde lọ́sàn-án nínú ìdè tí ayé fi ayé rẹ sí. olúwa o arákùnrin arábìnrin tó ń wò mí yẹn tó o bá ní ìgbàgbọ́ tó o lè ṣàmì agbára ọlọ́run tú ẹ sílẹ̀. àmì jésù. orin yẹn ó ní agbára ọlọ́run yí ọwọ́ padà. bẹ́ẹ̀ èyí tẹ ṣe láyé mi ó tó gẹ́ ẹ jáwọ́ ẹ túwọ́ lọ́rọ̀ ayé mi ó agbára ọlọ́run pààrọ̀ ọwọ́ kọ́ gbogbo owó tó fi ayé rẹ sínú ìdè gbogbo owó tó ń dọwọ́ rú lórí ayé rẹ gbogbo owó tí ò jẹ́ kí owó rẹ kó mú èsì ayọ̀ jáde tó bá ti rí àmì ṣe yìí agbára ọlọ́run ó tú ẹ ọ̀nú ìdè yẹn àmì jésù agbára ọlọ́run ó gé ọwọ́ yẹn dànù àmì jésù ìdè ó ṣe nǹkan rí àjọ bẹ́ẹ̀ sà ẹni tá a dè kò hmm. lè jẹ́ èèyàn bẹ́ẹ̀ sà wọ́n fi ìdè ìdè àìsàn wọ́n fi ń dèèyàn ìdí àìrọ́mọ bí wọ́n fi ń dèèyàn. bẹ́ẹ̀ ni o. ìdí àìrógolo wọ́n fi ń dèèyàn. bẹ́ẹ̀ ni bàbá. ìdí àlè má jẹ́ nínú ayé wọ́n fi ń dèèyàn. bẹ́ẹ̀ ni sà. kò sí ọ̀nà tí ayé ò lè fi ìdèdè èèyàn. ṣùgbọ́n ènìyàn nílò láti ké pe adẹ́dá àti aṣẹ̀dá láti túyàn kú ònú ìdè. ta lẹni tó lè túyàn kú ònú ìdè bí kò ń ṣe olúwa àṣẹ jáde lọ́sàn-án ìwí pé agbára ọlọ́run kó tú ẹ kú ònú ìdè. àmín jésù. nínú ìwé acts chapter two tabaka torí àkókò wa from hmm. one to ten ìkókó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn King hmm. Erodu ó ti mú James ó ti mú ó ti pa ó dẹ̀ pa ó wá rí i pé kò sí hmm. ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ pé kò sí nǹkan kan ó tún náwó mú Pétérù ó tún wò pé eléyìí náà òun tún máa pa pípa lòun máa pélé ó lọ fi Pétérù ó lọ fi sínú túbú àwọn èèyàn ọlọ́run wọn ké pe olúwa kàbáàlì hmm. kàtàbà bíbélì sọ yìí pé ó ní àwọn tó ké pe olúwa ó ní a ó sì ṣe kíni a ó sì gbà wọ́n hmm. ó ké pe olúwa ó ní olúwa eléyìí ò gbọdọ̀ tún kú bí hmm. eh, bí James ṣe kú pétérù ògbódò ẹgbẹ́ eléyìí gbogbo ẹ̀yin tí a ti fi sínú ìdè ikú gbogbo ẹ̀yin tá à ń fi ikú lọ àṣẹ olúwa lélẹ́yìí tó bá rí àmì ṣe lórúkọ Jésù ọlọ́run tú ẹ sílẹ̀. àmì Jésù. Àjọlá. Yes sir. A máa ń fi ìdẹ́kú de èèyàn. Hmm. Ẹni tó bá ti fi ìdẹ́kú de, ikú máa máa le káàkiri. Hey, Olúwa o. Wọ́n fi ìdẹ́kú, wọ́n fi ń de èèyàn. Ẹni tó bá dẹ̀ ti fi ìdẹ́kú de, ikú máa ń le káàkiri. Àṣẹ jáde lọ́sàn yìí. Lórúkọ Jésù. Iṣẹ́ ikú wo la rán sí ayé rẹ̀? Olúwa o. Iṣẹ́ ikú wo la rán sí ẹbí rẹ̀? Orúkọ Jésù. Iṣẹ́ ikú wo la rán sí àwọn olólùfẹ́ rẹ̀? Orúkọ Jésù. Tó bá rí àmì ọba erodu ó náwó pa James hmm. nígbà tó pa tó yìí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ hmm. ọba lòun nǹkan tóun bá ti ṣe òun ṣe gbé hmm. ó tún náwó ó tún mú Pétérù ó wá lọ fi pétérù sínú èdè ó fi sínú túbú ṣùgbọ́n àwọn ìjọ ènìyàn wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà lóhùn rárá pé eléyìí ò gbọ́dọ̀ kú bí James ṣe kú ó wá ké pe olúwa olúwa yára láti gbà wá níbẹ̀ ni ọlọ́run ti dé ọlọ́run bá rán áńgẹ́lì ó bá rán hmm. lọ ó ní ìwọ áńgẹ́lì ó yá lọ ó hmm. dẹ̀ lọ sínú ilé túbú pétérù ń sùn ìrètí ẹ ti pín ó ti wò ó pé this is the end of his life pé ibi tóun máa kú sí rẹ̀ hmm. áńgẹ́lì dẹ̀ jí dìde pétérù dìde hmm. ìwọ kì yóò kú ikú kúkọ bí kò ṣe ìyè hmm. ó dẹ̀ mú jáde kú ònú ilé túbú hmm. àṣẹ jáde inú túbú ayé wo ni ayé fi ẹ́ sí olúwa o màríkà báni kàtàbà lọ́sàn yìí lórúkọ jésù agbára ọlọ́run tú ẹ sílẹ̀ àmì jésù inú túbú ayé ń fìyàn sínú túbú ayé bẹ́ẹ̀ ni sà ayé ṣe kí ó ń fìyàn sínú túbú ayé túbú ayé túbú ni wípé ọmọ ológo á dẹ̀ máa rìn pẹ̀lú òfìfo ọmọ ológo ni o wọ́n wá sọ ọ́dọ̀ òfìfo ọwọ́ máa rìn wọ́n olóòlà idea hmm. idea wà kò sówó láti execute idea olúwa o àwọn máa sọ̀rọ̀ ní gẹ́gẹ́gẹ́gẹ́ ó dẹ̀ gbóyìnbó gan wọ́n ní hmm. that guy is fluent hmm. that guy is very good but nǹkan tó máa fi jẹ́ èèyàn wọ́n ti gbà kúrò lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn lóye pé ó gúdù ṣùgbọ́n nǹkan tó yẹ máa fi execute goodness ẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ olúwa wa di messenger òun ló lògo ṣùgbọ́n ẹni tí ò mọ̀ tó tí ò tiẹ̀ jẹ́ ìkẹ́kọ̀ọ́ tó a máa ránṣẹ́ a máa pàṣẹ fún hmm. nítorí pé kí ni ayé ti fi sínú túbú wọ́n ti fi sínú ìdè wọ́n ti dé ògo ẹ̀ hmm. wọ́n ti dé nǹkan tó yẹ kó jẹ́ hmm. kò lè rí nǹkan tó yẹ kó jẹ́ kò jẹ́ kó jẹ́nu hmm, ayé èmi bẹ Jésù lọ́sọ̀ yìí gbogbo ẹ̀yin tí ayé fi sínú ìdè ẹni tí ayé dé tògótògó ẹni tí ayé ti fi ìdè dé ògo rẹ̀ tó bá rí àmì ṣe lọ́sọ̀ yìí agbára ọ̀run kó tú ẹ sílẹ̀. àmì Jésù. Pétérù ó wà nú ìdè àwọn ènìyàn gbàdúrà Ọlọ́run rán áńgẹ́lì láti ṣe kí ni láti mú kúrò ní túbú hmm. ó dẹ̀ kúrò nínú túbú. Hmm. pétérù yìí kan náà ni nínú ìwé matthew chapter fourteen when we hmm. read from verse twenty-three jésù náà ló kọ́ ní kó máa bọ̀ ó dẹ̀ rìn lórí omi ó wá tó àkókò kan ogun bá dé bó ṣe bẹ̀rẹ̀ sí rì nìyẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí rì agbára ọ̀run dẹ̀ ṣe kí ni jésù wá ó ní ó wá ké pé jésù bó ṣe ké pé jésù wá fà á jáde jésù ló lè fàyàn jáde kú ònú ìdè o. bẹ́ẹ̀ ni sá o. ẹni tí ayé fi sínú túbú ẹni tí ayé fi tó ń dè sínú ìdè hmm. agbára ọlọ́run nìkan ló lè tú hmm. wọ́n ń pè nǹkan kan ní òwú ayé hmm. ẹni tí ayé fi òwú ayé dè kò lè jẹ́ nǹkan tó yẹ kó jẹ́nu ayé tó ti fi òwú ayé di ẹlòmíì wọ́n fi àìsàn wọ́n ń pe àìsàn síbẹ̀ wọ́n wá dá agúnlẹ̀ kò ní lè jẹ́ nǹkan tó yẹ kó kò ní lè dìde wọ́n fi àìsàn wọ́n fi dé ní dè ẹlòmíì ọmọ ológun mi á dé bẹ̀rẹ̀ sí káàkiri wọ́n wá sọ ayé ẹ̀dín rádaràda rédèrèdè àwọn di ipò ọmọ arábìnrin kan pè mí ó ní ọmọ òun kí ni mo ń gbà ń gbàdúrà ń ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe ń bọ́ bá ń wò mí tó bá wà báyìí ọ̀rọ̀ tí ò fi jẹ́ nǹkan tó yẹ kó jẹ́ agbára ọ̀run ó máa tú sílẹ̀. àmín jésù. kí ni mò ń sọ ni wípé wọ́n fi ọtí hmm. wọ́n fi de ọmọ yẹn kábíyèsí bí ọmọ yẹn ṣe mọṣẹ́ tó kò sí iye tó lè pa lórí iṣẹ́ yẹn ọtí ló máa fi mu ìdè ni wọ́n fi ìdè ọtí wọ́n fi ìdè obìnrin wọ́n fi de ẹlòmíì. Hmm. wọ́n fi ìdè ìdè ìdè ìdè igbó mímu wọ́n fi dí ẹlòmíì. kábíyèsí. ìdè ni. ìdè ni. nítorí pé wọ́n ti rí ibi tó fẹ́ dé. wọ́n ti rí ibi tó fẹ́ dé. Hmm. wọ́n dúró lókèrè wọ́n ń bí wọ́n bá dé. Hmm. bàbá wa yọjú ọ̀rọ̀ mi. jésù wa yọjú ọ̀rọ̀ mi ọ̀ṣun ń gbógun àjẹ́ ń gbógun èmèrè ń halẹ̀ o wọ́n dúró lókèrè wọ́n ń wo wọ́n bá dé bàbá wa yanjú ọ̀rọ̀ mi. wọ́n ti rí ibi tí ẹlòmíì fẹ́ dé láyé. kábíyèsí bíbélì ní pé àwọn ẹni òkùnkùn wọ́n ṣà agbára nínú ìran wọn. níran tiwọn. they have their own remote control. wọ́n ti wo ibi tí ọmọ ológo fẹ́ rìnrìn àjò ibi tó fẹ́ bá dé láyé. kábíyèsí o. wọ́n wá dìde ogun wá wá dé. wọ́n á dé wọ́n á ní kò ní débẹ̀. kábíyèsí. gbogbo agbára tó ní o ò ní débi ògo rẹ. lórúkọ gbogbo agbára tó ní o ò ní jó tólúwa ní kò wá jẹ. lórúkọ jésù. gbogbo agbára tí wọ́n ti fi dè é ní ọ̀nà kọ̀nà. lórúkọ jésù. tó o bá ti rí àmì ṣe lọ́sọ̀ọ́ yìí ah mi Jésù. ìtúsílẹ̀. láti òkè wá. ọlọ́run nìkan ló lè tú ẹ̀dá sílẹ̀. bẹ́ẹ̀ ni o. àwọn adẹ́tẹ̀ mẹ́wàá nínú ìwé máàkẹ́ àwọn adẹ́tẹ̀ mẹ́wàá hmm. àwọn mẹ́wàá ni wọ́n wọ́n gbàgbọ́ nu Jésù hmm. àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n dẹ̀ ṣe kíni wọ́n rí ìtúsílẹ̀ hmm. láwọn adẹ́tẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá wọ́n ṣe kíni wọ́n rí ìtúsílẹ̀. kò sẹ́ni tó wà nínú ìdè tó ké pe jésù tí jésù ò ní gbà kábíyèsí. ẹ wo Bartolome afọ́jú mm. nínú ìwé mark ten tẹ bá mm. kà from forty six to fifty two mm. afọ́jú ni ó ti pẹ́ tó ti wà nínú òkùnkùn ayé fi ayé ẹ̀ sínú òkùnkùn nígbà tí ò ríran kò rí ìmọ́lẹ̀ kò rí ọ̀nà ibi tó yẹ kó gbà ayé wá fi sínú ìdè òkùnkùn ṣùgbọ́n ní ọjọ́ tó bá Jésù pàdé Jésù tú sílẹ̀ arákùnrin ẹ̀ tárábìnrin tó ń wò mí lọ́sọ̀ọ́ yìí ọ̀sán yìí gángan ni mm. ọ̀sán ìtúsílẹ̀ rẹ lórúkọ jésù olúwa máa tú ẹ sílẹ̀ àmín jésù ó ké pe jésù lóhùn rárá jésù ọmọ dáfídì ṣàánú fún mi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ yes sir ẹni tó ti fọ́jú lọ́tọ́ tó ti pẹ́ immediately tí jésù ṣáìtì ẹ̀ jésù ní pé kí ìgbàgbọ́ rẹ̀ kó mú lára rárá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹni pé lọ́gán hmm. ojú rẹ̀ sì là àṣẹ jáde hmm. ohun tí ayé fi di ayé rẹ̀ pẹ̀lú agbára ọlọ́run àtàgbára ìpè lọ́sọ̀ yìí lórúkọ jésù ọlọ́run tú ẹ sílẹ̀. àmín jésù. ìdè ọjọ́ tó ti pẹ́ ìdè ìsinsìn ìdè nínú ẹbí oh. ìdè lórí àyànmọ́ ìdè lórí iṣẹ́ ìdè lórí ìdáwọlé lórúkọ jésù ọlọ́run kó tú ẹ sílẹ̀. àmín jésù àti ọlá ìṣẹ̀lẹ̀ kan yes sir. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Hmm. wọ́n dẹ̀ gbé ẹbọ nítorí ọmọkùnrin kan hmm. ní ìlú ayọ̀bọ mẹ́rin ló ti ṣẹlẹ̀. Hmm. wọ́n wá gbé lọ́jọ́ ògóòrú àti babaláwo àtẹtógbó wọ́n wá ń pe orí ọmọ ẹni ó ń pe orí ẹni yẹn sórí ẹbọ yẹn pé ìṣẹ̀lẹ̀ báyìí báyìí o àwọn dé o kó má ṣe rèé mọ́ kó má ṣe kinní o nígbà tí wọ́n débẹ̀ bí ó ṣe ń gbé ẹbọ sílẹ̀ báyìí fàyàwọ́ kan dẹ̀ ń bọ̀ látọ̀ ọ̀kan ó ti mú tí ó àfi wùrù àti babaláwo àtẹlẹ́bọ̀ àtẹlẹ́bọ̀ àfi wọ́n ló máa ń èmi bẹ jésù <laughs> ta ló bẹ èṣù lọ́wọ́ ẹ̀ nítorí rẹ̀ ta lẹ tó bẹ ṣògo lọ́wọ́ ẹ̀ nítorí rẹ̀ ta lẹ ní tó bẹ ọ̀yà lọ́yà nítorí rẹ̀ ta ló tó wọnú ẹgbẹ́ nítorí rẹ̀ ta lẹ ní tó bẹ ìgbésẹ̀ nítorí láti dì ẹ́ èmi bẹ jésù lọ́sọ̀ yìí bíbélì ní pé iná ṣáájú ogun ọlọ́run ó jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ rún tó bá rí àmì ṣe iná ọlọ́run kó palẹ̀ wọn. àmì jésù. jésù. ẹlẹgẹdẹbọ ṣàkàrà. linda yakaba. Ide! olúwa o. ọlọ́run ló lè túyàn sílẹ̀. bẹ́ẹ̀ ni sà. àtiọ́lá mm. nítorí àkókò. ẹ sọ fún àwọn èèyàn. yes sà. ọ̀sẹ̀ tó ń bọ̀. Mm. agbára láti òkè wá. agbára láti òkè wá. <laughs> agbára ẹ bá sọ fún wọn pé kọ́ má mi ìṣe o. Hmm, hmm. kọ́ má mi ìṣe o. tó bá dé èèyàn tó bá rí ìtúsílẹ̀ mm. tí ò bá ní agbára wọ́n tún lè tún dè. ìgbé ikọ̀ tó tún wá mẹ́ẹ̀ ni wípé tí ẹ̀mí kan tó bá lé e jáde ń sìn mm. tí ẹni yẹn tí ò bá fi agbára ọlọ́run kún ibẹ̀ mm. tí ààyè bá tún wà tó bá máa padà wá mm, atúmú méje mi wá atúmú méje mi wá ṣùgbọ́n ẹni tá a ti tú sílẹ̀ lẹ́nìí ó nílò agbára láti lè jẹ́ aṣẹ́gun títí láéláé ẹ bá ń sọ fún wọn pé ọjọ́ mẹ́jọ agbára láti òkè wá ẹ ṣeun bàbá wa ẹ kò ṣe ìránṣẹ́ olúwa túbọ̀ máa sọ agbára yín dọ̀tun àmì òróró a máa pọ̀ sí ni mm. láṣẹ ọlọ́run ọba gbogbo agbára òkùnkùn tán wá ń sọ yìí pé báwo lẹ ṣe fẹ́ máa tú àwọn èèyàn sílẹ̀ mm. ọlọ́run á fi wọ́n ṣe àtẹ̀gùn kọjá fún yín lórúkọ jésù kristi mm. ẹ ó ga jù lénìí torí pé Eh, èmi ti gba ìtúsílẹ̀ mi ò mọ tiẹ̀ o mo sì mọ̀ ó dá mi lójú náà wípé ìwọ náà ti gba ìtúsílẹ̀ ní gbogbo ibi tó ti ń wò mí tẹ́ ẹ ti ń wò wá pátápátá ẹ ti gba ìtúsílẹ̀ mo wá ń gbà á ládùúrà ni o pé gbogbo ìtúsílẹ̀ tí Ọlọ́run ti gbọ́wọ́ bàbá wa ṣe nínú ayé yín lénìí á jẹ́ àjẹmọ́nú fún yín ẹ má wàá gbàgbé bàbá wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mm. ah, á tún kọjá bẹ́ẹ̀. Eh? agbára láti òkè wá gbogbo yín gbogbo wa la nílò agbára ọlọ́run mm. kí gbogbo iṣẹ́ tí ọlọ́run ti ṣe parí kó lè bá a máa wá fara hàn mm. nínú ayé wa tó máa ṣe fún mi ni pé ìwọ tún bá mi sọ fún gbogbo àwọn èèyàn pátápátá pé lọ́sẹ̀ tó ń bọ̀ o agbára láti òkè wá ni o mm. kán má mí ìsẹ́ o déédéé aago mẹ́rin àbọ̀ ní orí Kaftan TV channel one three two lórí star times sọ fún wọn fi ó yá fi ránṣẹ́ ẹ sórí whatsapp channel one three two láago mẹ́rin àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ sunday ẹ̀ẹ́kẹ́ máa pàdé bàbá wa wákàtí ọ̀rọ̀ àṣẹ ni ó hmm. dá mi lójú pé gbogbo ọ̀rọ̀ àṣẹ yẹn bó ṣe ń jáde ó ń di ara ó ń di ẹ̀mí nínú ayé wa náà ni bàbá wa kó tó di pé ẹ máa dágbére pátápátá ẹ bá ń sọ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀. onílù àdúrà àti ìgbaniníyànjú hmm. ẹ pè mí sórí o ètò o ètò three three three three six zero six zero seven one seven one zero four zero four o oh eight o oh o oh three three three three six zero six zero seven one seven one zero four zero four mm. àti gbogbo àwọn facebook wa dùn wa pátápátá ọ̀rọ̀ àṣẹ mm. ẹ bá wa pàdé mm. ẹ pè bàbá wa fún ìtọ́ni fún àdúrà fún gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ pátápátá gbogbo ẹ̀ náà máa àwọn náà máa gbé e kò ń ṣe pa ló máa gbé e àwọn náà gbé e ẹ pè wọ́n bàbá wa ẹ bá ti ń dágbére lórí ètò lénìí náà ẹyọ kan tó kù yẹn tó bá ń jù. àṣẹ ọ̀rọ̀ yẹn ni wípé Hmm. níbi tí ayé díẹ̀ mọ́ lọ́jọ́ tó ti pẹ́ hmm. àti ọlá wọ́n ń di ẹlòmíì mọ́ igi hmm. wọ́n á wá sọ̀rọ̀ sí igi yẹn wọ́n ń di ẹlòmíì pẹ̀lú ọ̀rọ̀ sí afẹ́fẹ́ irinṣẹ́ wo ni ayé fi dì àṣẹ olúwa lélẹ́yìí ọlọ́run kò tú ẹ sílẹ̀. Ah! elu ulu tó fa òjò ó fa eh, sórí ara ẹ orí ara ẹ ẹlẹ́rù ló máa gbé o bẹ́ẹ̀ agbára ibi padà fún níbi eh. ẹ̀yin tẹ́ ẹ ṣàmì ìgangan ni eh. lórúkọ jésù ọlọ́run kó gbé wọ̀ ẹ́ ah, next week má mi ìsì ẹ má mi ìsì o God bless you mm. mi ìsì ẹ ó dàbọ̀ ó dìgbà kan náà.